على المبعوث رحمة للعالمين ولا عاقبة للمتقين فلا عدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل الخطاب ومن يوت الحكمة فقد أوتي خيرا كثيرا

àmdẹ́rán ọba kó sàánú àwa náà pẹ̀lú àwọn òbí wa àtàwọn àlùfáà wa àti gbogbo àwa jẹ̀mọ́ ẹ̀lọ́kùnrin wa lóbìnrin lọ́mọdé àti lágbà ọlọ́mọ sàánú wa látàrí kìíyàná síra tá a fi ṣèdánilẹ́kọ̀ọ́ ní òwúrọ̀ ọjọ́ òní onírin mùsùlùmí wọn hadith àwọn technical aspect of hadith àwọn ìmọ̀ àmọ́lò tó jọ hadith tó yẹ pé eléyìí náà lọ́lọ́wọ́ fi yọ ọ́ lọ́wọ́ àwọn oriental islamu tẹ̀sẹ̀rẹ̀ kóòn tó yẹ pé gbogbo ògbà àníyàn wọn láti da islam rú ọlọ́mọ fún wọn ṣe page thirty nine láàárọ̀ the last paragraph musalsal kí là ń pè ní musalsal àwọn riwayat àtàwọn ruwat tààrífù definition rẹ̀ fa'idatu àwọn àǹfààní tó wà ní kíyàn mà àwọn ìwọ̀n mà yìí ọlọ́ọ̀bá kó wá sàwọn aláàfáà lẹ́sàn rẹ̀ lẹ́yìn àwọn sàhábà wọ́n ní inna kunna la nas'alu anil sanad walakin lamma halat sanad àìbéèrè nípa sanad ìgbèrègbèrè ìgbò àìbéèrè ولما عرف الفتنة ما فتنة واحدة تو يبارك يوم عديد تو يبارك كلنا عرب يسموا لنا رجالكم اجاكم عودين برلوه وقوها إن كان من أهل السنة أنا أخذناه تقول هو أهل السنة اللي لكبعمه قدمه وإن كان من غيري متركه لكم تقول إيديهوني عدا بالأقوين أسكوي أما أهل السنة قوانو كونفيشن قلوا وقوة سامواني ló yẹ gbọ́dọ̀ mọ́ wa lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ ní dàrú mọ́mọ́ ìgbà wọn fẹ́ mẹ́kì ó kọ ni wáwẹ́ Khalid tó rà fún ọlọ́lọ́mà ọlọ́ọ̀bà subhanahu wa ta'ala yára ìdúródé lórí ọ̀nà súnà níbi Muhammad sallallahu alaihi wa sallam tí ó sì dàrú ń bẹ̀. مسلسل ما اتفق على فيه على شيء واحد nǹkan gbẹ́ni mùsẹ́lẹ̀ sọ̀rọ̀ náà pé àwọn tí wọ́n gbà wá gbogbo wọn papọ̀ lórí nǹkan kan yìí ìgbàwà àwọn ilé ìgbàwà là wọ́n gbọ́dọ̀ apàdà wo mọ́tún ọ̀rọ̀ yẹn wọ́n padà papọ̀ lórí kankan náà ni. fi máa ìdí alágbèrà wìlú rẹ̀ tó gbà wá wọ̀rọ̀ ìwáyà àti ìgbà tó gbà wá. misalu irú àpèjú irú ẹ̀ fi máa ìdí alágbèrà wí tọ́jú mọ́ni tó gba àdísì أن النبي صلى الله عليه وسلم قال له في شغل يا معاذ إيوا معاذ إني لا أحبك والله من فيري لا دوام بي أحبه لام القسم لما فانكم إني لا أحب والله دجاج من فيري مثل نفير عليه الله وأوصيك أوصيك يا معاذ ما بيصير وصيكم فيفون لا تدعن في دبر كل صلاة تقول في لا يبقوا ما كيروتا لا يبقوا كما ويباي اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك وكيروتا ريكويون كون ويبلوي اللهم أعني على ذكر الله باو ما بينو لا تما سيرتي àti ìrántí ọlọ́ọ̀bá gan àti kọ́lọ́ọ̀rọ̀ wà lọ́wọ́ láti ṣe ní ọmọdé màrà wà lọ́wọ́ ọlọ́ọ̀bá وشكرك الله على من لك ما تبقى فوي أكموري مثل لا أكموري وحسن عبادتك الله على من لك تكني أكما سي بعد على مدبا مدياي ليتو ياي من بعد على كل شيء الله سبحانه وتعالى أودي وإليني أرسل إلى محمد صلى الله عليه وسلم صفوت إن معاذ بن جبل رضي الله عنه الله أكبر وقد ذكروا أن كل من حديث من حدث قال لمن رواه عنه وقد ذكر وقبع بابا وطبعك أن كل من حدث الجوجو سرق بعديتي قال لمن رواه عنه أصف ينزق على وأنا أحبك إنني فيري والمزاد فيها عن الله فقل اللهم أعني صدقوا الله وباوه أعني على ذكرك وشكرك وحسن عبادتك مثاله لما فيما يتعلق بالرواية هنا نتوزق جمال صماء البواية قول البخاري في صحيحه هنا قول إمام البخاري في صحيحه رواية حدثنا عمرو بن عاص حدثنا أبي حدثنا أعمش حدثنا زيد بن وعب حدثنا عبد الله يعني عبد المسعود رضي الله عنه حدثنا رسول الله صلى الله عليه وسلم وهو صادق المصدوق إن أحدكم يجمع خلقه يجمع خلقه في بطن أمه أربعين يوما نطفة ثم يكون علقة عابس مثاله الوقت فيما يتعلق برواية تجمع الدواية قوله البخاري في صحيحه لا يقول الإمام البخاري هذا صحيح حدثنا عمر بن عفص كان بقول عمر بن عفص باصرة أدفنا أبي أبي باصرة أدفنا أعمش أعمش باصرة أدفنا زيد بن وهب زيد بن وهب باصرة حدثنا عبد الله يعني بن مسعود عبد الله بن مسعود باطر حدثنا رسول الله صلى الله عليه وسلم قلت الله صلى الله عليه وسلم وهو صادق المصدوق قلت دوني تبقوا عن برئيس دوني إن أحدكم أن يكون يجمع خلقه في بطن خلقه في بطن أمه أربعين يوما نطفة wọ́n máa fi àkójọ ẹ̀dá rẹ̀ nínú okò yẹ forty days ní ọmọ jẹ́ àtọ̀ mọ̀ ẹ̀kọ́ náà alákàtà nítorí ọ̀gá àlùbáyà bíyàn yóò wá di ẹ̀jìdídì lẹ́yìn ìgbà tó gbé forty days ní ọmọ ìrìn àgbà àlùkálà àti تتمثل الاتفاق الرواة على شقة واحدة وهي الدفنة òun ni pé gbogbo àwọn tó pàdé ìwà gbogbo ọ̀dọ́ pé káàlà mẹ́ gbogbo ọ̀dọ́ pé àdáfẹ́nà àdáfẹ́nà àdáfẹ́nà tí wọ́n ní kára kòláì ó lè sọ kó mọ̀ sí mi àmọ́ àdìdáfẹ́ náà yẹn fi lágbára pé mọ́ wà ní àwọn ni wọ́n bá sọ̀rọ̀ wọ́n bá ní àdìdáfẹ́ náà wọ́n pé àwọn ni wọ́n bá sọ̀rọ̀ yẹn ó di wa àmọ́ kára kòláì ó lè sọ pé wọ́n náà gbọ́ lẹ́nu ẹlòmíì ó di wa àmọ́ àdìdáfẹ́ náà àbí sẹ̀mídù Rasulullah ìsìlámù yẹ kó mọ́ lágbára alágbára tó ń gbé ọgbọ́gbọ́ tó jìṣẹ́ lọ sí tẹ́lẹ̀ sọ́gbà ìgbé ó di wa. والله تعالى عالم نعم قد التسلسل باتفاق الرواة حديث بقاضي بواحد وصف من جزتنا عدتنا عند وصفوني قدين رواة على ستة كل واحدة ونني أدثة وهي أدثنا أدثنا مثل ذلك لو تسلسل باللفظ عن فلان عن فلان هنا نولا نتعبني أبوا قالوا لبنو عن فلان أنا أنا أمضي عن فلان عن فلان أو دي إليه لبراتو أدفنا أما تسكر نالنا الله مسافر أيوة أو تسلسل بقوله قوله أول حديث سميت من شيخي إلى أو آخر حديث ọ̀nà ni pẹ́pẹ́ mọ̀túnwá wá lọ́nà mi pé àwọn yẹ̀kọ́ náà ó nìkan ní ihe awọ́lù hàní gbẹ́bẹ̀rẹ̀ àdíjẹ́ kan pé sẹ́mi tó ó àbí sẹ́mi àwọ́ mi ní àṣẹ ìdí wọ́n pé mo gbọ́ lẹ́nu àfá àtẹ̀mí ó ní àwọn ákẹ́rẹ̀ àdíjẹ́ àbí ó mi ṣe ihe من شيء في لبن وفاره باع فائل مسلسل أنفاني من كانت المسلسل هي بيان ضبط الرواة في أخذ بعضهم من بعض ولن àlàyé ìdájú pé àwọn tó ń pàdé tiwa wọ́n gbà á lọ́dọ̀ ọ̀rọ̀ àwọn ni eléyìí gbọ́ àlọ́dọ̀ eléyìí eléyìí kò sí kíílà bẹ́ẹ̀ wọ́n ní kò sí bẹ́ẹ̀ kò sí wọ́n ní wọ́n ní bẹ́ẹ̀ ó di بيان ضبط الرواة pé ìfihànlẹ̀ àwọn tó ń bàdé sí wa gbọ́ dájú ó lè fi àkàrí bá àti omi ń bà tẹ́ ilé ìgbàlọ́ ilé ilé ìgbàlọ́ ilé wà iná àti kólù wáhìdì bí ti báyìí mẹ́rin kàmùn kábìlà o àti ìmójútó kó ń kálukú tẹ̀lé fún ẹni kankan fẹ́ fò ní olómọ́sí àgbèrò àgàlá lọ́dọ̀ sọ́dọ̀ ọlọ́ba afa ìmáàmù àgbà ní Àkúrẹ́ orúkọ àforíjì bàbá rẹ̀ 2002-2003 ta lọ sọ́dọ̀ rẹ̀ ó wà ní 3 years old bàbá rẹ̀ wà àgbà yìí ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala kẹ́ bàbá náà pọ̀lú ó ní chairman àwọn league of imams and alphas nígbà yẹn sọ̀rọ̀ ká tọ́gbọ́ pé gbára jẹ̀mí láti jàmbá lójú wa lójú wa bàbá yẹn ti dùn náà sálà sálà ọgbà ọgá ọmọ àti ìgbà kọ́ wá dì mà ó ní gbogbo ẹgbẹ́ tí wọ́n láti jàmbá làwọn máa nífẹ̀ẹ́ nítorí láti bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ ṣẹ̀ríà ẹgbẹ́ eré àgbàgbà náà bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ṣẹ̀ríà ní zambara two thousand one two thousand two thousand two thousand twenty one the two thousand the year two thousand the year two thousand yẹ yẹri ma bẹ̀rẹ̀ ẹ yẹri àmì lẹfara kọlọmọ náà ti dáadáa fẹẹ kọkàn wọn lọ́wọ́ naam ẹ̀kọ́ tó yẹ lùsí káka káka rí ẹ̀kọ́ mi lọ bọ sí báyìí ta'ammul hadith wa adaa'u ẹ. وفائدة المسلسل أنفاني حديث أكبرات ولا مسلسل إقبع وطيل إقبع بيان جبت الرواة إما سلعيفة يقول أدى جبع وطوان بعوائي في أخذ بعض عمدا وقبلوا عراني إليه قالوا له إليه إليه قالوا له أعتقنا إليه قالوا له إليه قالوا له وإناية الكل واحد باتباع من قبله àti ìmójútó kóńkálùkù kàfún ẹni tó bá tẹ̀lé kò fẹ́ fò mọ́ pé kò sẹ́yìn tó fẹ́ fò nù wọn wọ́n fẹ́ fún oṣù ó ti da tí ènìyàn rú yìí ó ti yé bó ti lè ní mùsùlùmí parí sí kí lè wí àmúlẹ̀ hadith wa àdá o kábẹ́rẹ̀ àbí kábí tó ọlọ́mọdé àfẹ́rẹ́ yìí ọlọ́ba صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين كفو كان سيما يقوم very very important very very important tẹ́bàlẹ̀ wo àwọn social media yìí ẹnìkan fi program kan àmì lánàá ó kò tó pé àfa ẹ̀ wọ ọ̀dà akọ rẹ̀ tó mẹ́ta báyìí tó lọ́dún báyìí àfa ẹ̀ wá ń sọ pé ó ní ká má ṣe wá nípa àwọn tí wọ́n ń gbóṣẹ́ tó ó ní náà sì ń ṣe wá àdìbà ẹ̀rù kó máa ó ń tọ́ mọ́ máa lọ lè mú wá fún mi tó nígbà tí bọ́sẹ̀lẹ̀ ni ó bẹ̀rẹ̀ ń bẹ́ ti yá ní kára ẹ̀ ó lè mí sí àáfàá ni mi mo lọ yunifásitì àwọn mo lè bírèdì wọn lù sí mi mú ọjà kọ àáfàá yẹn ó lè tó dúró lẹ́gbẹ̀ẹ́ mi yìí onílé block onílé block tí ó bó làtọ́ jẹjẹkújẹ àníjẹjẹkújẹ àmọ́ lílẹ̀ kọ̀kọ̀ bí i pé ọ̀gá sọ́jọ́ òní wọlé rí kọ́ọ̀dù náà lọ́lẹ́ kọ́ọ̀dù àgbéyẹ àbá agbọ́rọ̀ yẹn lẹ́nu rẹ̀ lábẹ́lẹ́ sọ ọ̀nà ọ̀nà kọ̀kọ́ dídá yìí mà ó ní àá ní kábà sọ̀rọ̀ á sọ̀rọ̀ ẹ̀káàtì ẹ̀káàtì ẹ̀káàtì gbogbo ìgbà gbogbo ìkẹrẹ yìí.